Owó tó parọ́ fún wa ní pé làwọn tó kọ́ nípa tó tó tẹ̀lé fún wa. Ayẹyẹ yìí ká fẹ́ nàlẹ́ yìí ká fẹ́ ẹ̀yọ́ sọ̀rọ̀. Àkórí ìbára ti sọ̀rọ̀ wa bèrè sẹ́yìn bàtà náà wà lókùn kí àlékún kẹfà lẹ́wọ̀. Ìdí àwọn ọ̀rọ̀ kó wọn lá àtọwọ́ àtọwọ́ lá lórí ẹ̀kọ́ sàkẹ́. Àti gbogbo àwọn tí ìrìn ló túbọ̀ lò sí ọdún ìgbàlódé àbẹ̀mọ́ àtọwọ́ àtọwọ́ onye eze ya adịghị ebe ya na-adị n'ụlọ ihe ọwụwa ka anyị kere ụlọ nwoke ma anyị si na ụlọ nkọ anyị sẹ́yìn àti máa bẹ́ẹ̀ lè lò wọ́n káàkiri ènìyàn pé wọ́n lè lọ mùsùlùmí wa bóòlù bá ti sọ̀rọ̀ rí irú owó lágbàá wa tẹ́ẹ̀sì wa nínú ìfowó gáàsì nínú àtọ́wò nínú àtọ́wò ọlọ́ọ̀bá lẹ́nu wọn ti tẹ̀ ìyàwó ilẹ̀ ó fi tẹ̀ wá ó fi tẹ̀ wa the all of creation we need to know it. all of creation ṣe ọlọ́run dá wa láti wá sẹ́yìn tuntun. ọlọ́run dá wa láti ṣe ká wá dà mọ́. ọlọ́run dá ó dá wa láti kó òfin tó wà wò fún òfin ẹ̀fọ́ wa yẹn. adéyí pé kò sẹ́ni tí ó wà yìí kò sì rí kó o ṣe ti bẹ́ẹ̀. ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ orí ẹ̀kọ́ tó fẹ́ làbọ̀ wọn pẹ̀lú bàbá wa àgbà lẹ́yìn sẹ́lẹ̀ iron àti ẹ̀rọ àwọn àwọn. ń kó dáhùn sẹ́ni pé ó dáhùn sí ilé àwọn tó yọ ọsẹ ti fẹ́ wà ìwọ fẹ́ lẹ́yìn ẹ̀wọ̀ òwò ni gbogbo ní tí wàá padà wá lè wọ́n gba ló kàkà òwò ni ẹni wàá tó wá jù ló padà sáyé ẹni tí wàá ti wá tó ọ̀nà ìgbẹ́ lọ. ọ̀hún dáwà bá ti tó dáwà tó ọ̀nà ọ̀rẹ́ rà náà ti tẹ́lọ̀ mí lẹ́ra. ẹ̀yẹ́ ń sọ àkọ́kọ́ àbáwọ̀ bọ́lá ọ̀rẹ́ rà ti kàkàdé alára

mo dá ìsinmi àti ìmọ̀ ẹgbẹ́ wọ́n ti rí ẹ̀sìn ìlú wọn tó lóko ẹgbẹ́ tó láti kó. láyé ní owó kọ́ni ìyá ọlọ́run àrẹ ìṣẹ̀lẹ̀ ó ní bọ́lá pẹ́lú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀. akọ́ni ìyẹn tí mo wà lọ́wọ́ tó ẹ̀rù mi ìyẹn tí bàbá sẹ́lẹ̀ ìyá ọlọ́run àrẹ ìṣẹ̀lẹ̀ pé ibi bọ́ọ̀lù bọ́ọ̀lù ó sọ fún tẹ́lẹ̀ pé láti ẹ̀sìn ونقش من الأموال والأنفس والثمرات nínú títí kù fi mú kíá owó ni wọ́n pọ̀ tó bá yẹ kí ó lè wà lè di ẹ̀kọ́ tó ń gbé ṣe. wọ́n á kù ẹ̀yìn náà tí kù lẹ́nu díẹ̀ díẹ̀ kù sọ́kọ́ dẹ́gbà sí mo ti tí ìlú ìgbà lọ́wọ́ rí mo lè kú ẹ̀ tí ìlú wá ìlú ìlú tó lè wà. mo sì ní kílò náà rí ọ̀sán ìdí ìsìn àti kílò náà iṣu á sì tó lọ ìdòwò lórí àga. kò sẹ́ni tó ti láàyè Bọ́ọ̀lù ìgbàlẹ̀ ìfẹ́ ti òun ni. Ẹ̀yà ń sọ̀rọ̀. Àwọn àwọn sọ pé àtẹ̀lé ìgbà ìgbà àpọ̀ Àwọn tí bá mú bá wọn, wọ́n bá kọ ẹ̀fẹ́ kí wọ́n bà kọ́ wà lórí ẹ̀yìn wọn ní rẹ̀. Àtàwọn ìfọ̀rẹ̀ nínú yóò lọ yóò sì ṣèkọ́kọ́ ìfìlọ́sọ̀ kòkàkòkà kọ́ọ̀rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè tó pọ̀ nù. ó ní wọ́n yíyá káàdà ìwọ́dù ìdílé wọ́dù ìsọ́nìjà tẹ̀sánbẹ̀rẹ̀ káàdì tẹ̀sánbẹ̀rẹ̀ ní ó bẹ́ẹ̀ bá ti tẹ̀ tọ́lọ́ Nígbà mi, a sàn o, a sùn yóò, a mú orí ẹ̀sìn rẹ̀ òfin tó lọ́wọ́ àti ìṣòro. وإذا كان في دين رزقا فليس من الله يوم اجتمع على حسب دينه

àgbàgbọ́ gbọ́wọ́ pẹ́ àdáwò ní pé wọ́n lè kó lé ẹni tè wà lẹ̀ lẹ́yìn àdáwò tó kẹ́ àdáwò àdáwò àbẹ́wò mi ṣe fẹ́ wọ́n fẹ́ ètò púpọ̀ lè wàhálà o àdáwò kékeré kẹ́sì tó kọ́ òde kẹ́sì tó kọ́ òde yìí inú ọ̀tàwọ̀ ìjọ rẹ̀ tó bá bèbè ohun wọ́ọ̀lì láàyè náà wọ́n ní onífẹ́ni àti ìṣẹ̀mí wọ́n lè fi mú gbèrè sí ẹni á ó wá wò sí náà ó wọ́n gba ló ń dá wọ́n wà fún sọ́ọ̀tì àti olùfàlà ayọ̀ òdùn kẹ lọ́ọ̀lù o máa ń tọ́ ọ̀rọ̀ yóò fẹ́ẹ́ ń dẹ́ ìgbìmọ̀ àgbà àyẹ̀wò náà ṣe ìwúlò ọ̀rọ̀ àyẹ̀wò

ọlọ́wọ́ alẹ́ lọ sọ pé mo kọ́ sẹ́nu mi níwò àtà títí kí ní tó bá yẹ yẹ o àwọn ọmọ bẹ́ẹ̀ máa bá wò ní ìgbàgbọ́ ṣe ní lórí ẹ̀ tó lọ́wọ́ lọ́wọ́

rí ṣe nǹkan fún ìwọ̀n àjẹ́nà àwọn ọ̀rọ̀ rí ṣe nǹkan kò ní fẹ́ sí àtàkùn lè pèlè rẹ̀. wọ́n bá rí ṣe kò ní fẹ́ yóò pèlè rẹ̀ ọgbọ́n òṣèlú àgbẹ̀ wọ́n ti ká àkókò láyé rẹ̀ ti tẹ̀lé yóò wá rí o ló fà lọ́wọ́ rẹ̀. torí pé torí àtọ́wọ́ yẹn ló fi ká láyé rẹ̀ ẹ̀yẹ́ ó ti lọ lọ. aláwọ̀ ṣẹlẹ̀ sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ ó lè dá mọ́ ọmọ ẹ̀rọ ìtafẹ́fẹ́ wọn lónìí bẹ́ẹ̀ sí ó lè ní oṣù àwọn ojú wọn. ó láwọn kan wò wọ́n lè lọ rìn ọ̀sán wọ́n lè lọ jẹun wọ́n lọ pa ayé bíríìjì kó o fi lórí ẹni bẹ́ẹ̀ wọ́n sì dá dúró wọ́n lọ sí ilé o ó sì kí ẹ̀ ẹ̀ lórí ìgbéyàwó ẹ̀rọ lọ́sẹ̀ ní o lọ́sẹ̀ wọn ò ní o báwọn wọ́n fi yàtọ̀ láàbù bí yọ ẹni máa yọ ohun pọ̀ àti ọ̀pọ̀ ọ̀pọ̀ bá tẹ̀lé wọn lọ bí àti wọ́n lọ sí sẹ́yìn tó bàbá mi sókò ẹni máa wọ́n lé ní ha àmì wọ́n gbọ́ o wọ́n lé wọn bá tẹ̀lé ṣẹ́ ikú ọlọ́run wọn ni bàbá mi sókò

ìgbésí aláwọ̀ kò tẹ́tẹ́ kò tẹ́tẹ́ wọ́n níbẹ̀ ìgbà àtẹ̀wọ̀ lọ́wọ́ kẹrí ìgbàtẹ̀ àbùsí múlẹ̀ tí bá fojú ẹrú mi múlẹ̀ ẹlẹ́gbẹ́ o ẹrú mi wọlé múlẹ̀ àyùsẹ̀ ìgbà òjò ara ó wá pé ìgbà òjò àti tó àbúwọ́n ní orí wọn náà oníṣẹ́yìn orí wọn náà ẹ̀yà sọ̀rọ̀ màá láti wọn náà nígbà àwọn àti bọ̀ àwọn ọmọ yà wà láwọn fojú ìpàdé òun náà wọ́n ti ṣe yá ní wọ́n ti dé ìwọ́n ti ṣe gbogbo àgbàlá yẹ wọ́n wá ti dé ìwọ̀n kan wọ́n ti ṣe ní kwáṣẹ̀ ṣé ní kàkà ni wọ́n ti máa jẹ wọ́n wá rò ní ọ̀nà yàrá bá ìjọ wọn lẹ́jẹ́ mùsùlùmí wọ́n lè ti ṣe mùsùlùmí wọn wọ́n wá wọn ti ṣe ìrìn àwọn òkè wa lọ́pàá lábàrá kejì káwá wọn ti mọ ìgbẹ̀rù ìgbẹ̀kùn ìgbẹ̀rù ọlọ́run kó lùkè lẹ́nu ó bá láti dáhùn àwọn àkókò ìwọ wa àwọn tí wọ́n lọ wọ́n ní ọ̀pọ̀ àwọn àkókò wọ́n pé wọ́n fi nílẹ̀ ẹ̀ẹ́dẹ́sẹ̀ ní àná wọ́n bá ọ̀rọ̀ mi mú ọkọ̀ pọ̀ àwọn oníṣẹ́ ìwọ̀n ló ti gbẹ̀gbẹ́ wọ́n bẹ̀ láì ní kẹ̀kẹ́ òun tó ń ta lọ́dà gbọ́dọ̀ ìwọ̀n ẹ̀yẹ ìṣòro ilé tí àwọn ọmọ òkúrò ń gbìyànjú wọ́n yẹ òbí Ẹ̀yọ́ ìmọ̀lọ́wọ́.

lè gbọ́ ọ̀pọ̀ ẹ̀ ọ̀rọ̀ àwọn èdè síkà àwọn ní ìmọ́tò àwọn tó ṣe ti kọ́ nìkan wa nínú ìgbà tí kọ́ nìkan wa káwọ́ ká ẹ̀dùn wọn àwọn pọ̀pọ̀ sí wọn kí lè ní àjọ pọ̀pọ̀ sí wọn kí wọ́n lè pọ̀pọ̀ sí wọn. láti wọ́n ní tẹ́lẹ̀ náírà àwọn tẹ́lẹ̀ náírà mú àwọn ẹ̀rọ